sútù ó máa wá gbádá bábà mẹ́ẹ̀dẹ̀ sí ó máa mú jẹ sí bí wọ́n mú kọfí máa mẹ́kọ́ gbóná dem call me my abe I'm a Yoruba boy ọmọ Naija ni èmi as a Yoruba boy ọmọ Naija ni tọ́ba wọ sútù ó máa wá gbádá bábà mẹ́ẹ̀dẹ̀ sí ó máa mú jẹ sí bí wọ́n mú kọfí máa mẹ́kọ́ gbóná. I'm a Yoruba boy. Ọmọ Naija ni èmi. As a Yoruba boy. Ọmọ Naija ni òní. Àwa ò fọ́ fún. Àwa ọmọ Ògùn ọmọ Ẹ̀gbá. Àwa ò fọ́ fún. Ọmọ Èkó ọmọ Súlè. Àwa ò kó wọn jẹ. Ọmọ Ọ̀yọ́ ọmọ Ìbàdàn. A ò pọ́n ọmọ Oǹdó. ọgbọ́n. kékeré lọ́bẹ̀ from wiseloaded.com. ẹni ṣàngó bá tójú ẹ̀wọ̀ lẹ̀ kò ní bá wọn gbọ́ mi ó ṣe tán láti ṣá ẹ̀ pa ni. lẹ́pẹ̀ kẹ́fìdẹ́. àbètí ajá lórí agbádá. lẹ́pẹ̀ kẹ́fìdẹ́. ẹ̀ràn tútù ó máa wá gbádá bábà mẹ́lẹ̀ sí ó máa mú jẹ sí bí wọ́n mú kọfí ọmọ ẹ̀kọ́ gbọ́dọ̀ ẹ̀kọ́ mi máa yọ abẹ àmì Yorùbá boy ọmọ Nàìjà ni èmi àṣẹ Yorùbá boy ọmọ Nàìjà ni kọ́bá wọ sútù ó máa wa gbádá bábà mẹ́lẹ̀ sí ó máa mú jẹ sí bí wọ́n mú kọfí ọmọ ẹ̀kọ́. as a Yorùbá boy. ọmọ Naija ni. bàbá Awólọ́wọ̀. ọmọ Yorùbá ni. MKO Abíọ́lá. ọmọ Yorùbá ni. Ṣómọ Ẹ̀bọra Òfòwú. ọmọ Yorùbá ni. Fẹlá bàbá sẹ́fùtì. ọmọ Yorùbá ni. Pòfẹ́sọ̀ Fẹlá. ọmọ Yorùbá ni. Bọ́lá Ahmed Tinubu. ọmọ Yorùbá ni. Princess Moremi, ọmọ Yorùbá ni. ìyá wa Alákìjà. ọmọ Yorùbá ni. Ebenezer Obey. ọmọ sanwo Ṣóyínká ọmọ Yorùbá Alhaji Àyìndé ọmọ Yorùbá ni one. exclusive from wiseloaded.com.